أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba tí ó lẹ́tọ̀ sí ọpẹ́ àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún ànábì wa Muhammad kí ọlọ́ba kí ó kẹ́ kí ó gẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyẹ́wù tó dìrọ̀ Islam tí ó fi jẹ́ gbèǹde kọ́lọ̀njẹ́ àjọwà nínú wọn òní ni ọjọ́ kejìlé ní ogún nínú Ramadan 1447 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ní ànàlá sọ̀rọ̀ nípa itikaf àti níjẹta asọ́rì ah, lánà àti níjẹta lásọ̀rọ̀ nípa Laylatul Qadr lónìí ohun tí a fẹ́ sọ̀rọ̀ lórí oná ni alẹ́ itikaf alẹ́ itikaf ilé ìkóradó nílé ọlọ́run but ninu ede larbawa, tí a bá sọ pé akafa ala shay àwọ̀ ìtakafa alẹ́ ìtí wọ́n pé lazamahu kéèyàn tẹ́ǹpẹ̀lẹ̀ mọ́ nǹkan ni ibẹ̀ ni wọ́n ti yọ ìtìkáàfù wá sínú ti ẹ̀sìn inú suratul araf aya 138 ọlọ́ọ̀bà àlekíọlá wọ́n sọ ń pa àwọn èèyàn kan ya'kifuna ala asnamin lahum tí a kóra dó lórí òsà sísìn wọn so inú suratul anbiya 52 53 sorry oni ma hadhihi wa ma hadhihi tamathilu allati antum laha akifu anabi ibrahim alayhi salatu wassalam an ba wiyan re wiki le leyi o sate kura bi olórí e den se itikaf le lórí so itakafa fi makan pe ke yo kura do ni àyè kan láti bi gbólóhùn náà tí wọ́n wá yà wá ọ̀rọ̀ ẹ̀sìn ipé itikaf òun náà ni kíkóra dó nínú mọ́sálásí láti sin lọ́hùn o lè ṣe nínú ilé rẹ̀ gbogbo tó fẹ́ ṣe mọ́sálásí náà lè ṣe nínú ilé rẹ̀ ṣùgbọ́n pé o fi àsìkò kan lẹ̀ pé àsìkò yìí fẹ́ kí nǹkan mi ò disturb mi lẹ́yìn pé kí n kírun kí n sàdíkìrí kí n ka Qur'an tọ́lọ́n bá ní kí ọrẹ títà ó láàrin rẹ̀ kò ṣe wọ̀ bẹ́ẹ̀ ara ẹ̀sìn náà ni so eléyìí ni tí ìtìkáàfù dé lórí ọmọ àjẹ́ pé ilé ọmọ dìstọ́bù ọ̀tọ̀ ń mọ̀ dìstọ́bù ẹ lèyàn fi wá kóra rẹ̀ wá sínú mọ́sálásí lẹ́yìn pé kó jẹun kó sùn kó wẹ̀ ìkátọ̀mọ̀ ẹ̀dẹ́yàn tí yẹ̀mọ́ bíyá kó bíyá rẹ̀ kọmọ́ sí jìnà sí tòsí mọ́sálásí àwọn onímọ̀ tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú fíkìl kálukú wọn wá ní tààrífù tó ṣe fún ìtìkáf ipé kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tààrífù yẹ kó lè kó gba àwọn májẹ̀mú sínú tó ẹ̀kọ́ wà bẹ̀ àwọn nǹkan tí ó sì ẹ̀kọ́ wà bẹ̀ kó lè tì sẹ́yìn ṣùgbọ́n táàkọ́ mọ̀ tì síwájú ọ̀nà ni madhabu tí àwọn bàbá wa fi lé wa lẹ́nu madhabu malikiya la fi máa ń kọ́ fíkìú tàbá àṣìmáwí ni mọ̀kọ́dímọ̀ ìzíyà ni risala ibn abi zayd kairawani kairawani ni àtàwọn tíra mi mukhtasar khalili ni gbogbo ẹ̀mọ́ gábù malikiya ni ó náà ni ìjọba nàìjíríà náà sì recognize ní constitution so pàtàkì jùlọ níbi tí wọ́n bá ti ń lo sharia court ní north àti ìlọrin so tí túmọ̀ sí pé mọ́gábù malikiya yẹn ó náà ni àtìsíwájú bẹ̀tùkọ́ mí wípé àní máa rí ọ̀rọ̀ míì tọ́lẹ̀ ní mọ́gáàbù yẹn táàfi wá lo mọ́gáàbù míì tó ń bá ní ẹ̀rí tó jìngìrì ju ti wọn lọ àwọn màlìkíyà wọ́n sọ fún wa wípé ìtí ń jẹ́ ìtìkáf ó ní lùzúmù mùsùlùmí mumayyizin masjidan mubahan likulli nas bisawmin kafan anil jima'i wa muqaddimatihi yawman wa layla fa akthar lílẹ̀ ìbáadá bèníyà táwọn malikiya sọ nìyẹn àwọn malikiya sọ wípé in ti ń jẹ́ ètìkáàfù lọ́dọ̀ tàwọn o náà ni pé kí mùsùlùmí tó ti mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsì kókóra dúó nínú mọ́sálásí kan mọ́sálásí tó ṣe wípé kọ̀sẹ̀ tí ò lè wọ̀ láti kírun pẹ̀lú pé wà nú àwẹ̀ àsìkò tó wá fi ń ṣe ìtìkáàfù yìí kó kọra dúó kúrò níbi sísúnmọ́ obìnrin rẹ̀ àbí tí ma ń sáájú sísúnmọ́ obìnrin kó jẹ́ pé yóò lo ọ̀sán kan òru kan ó kéré jù àbí jù bẹ́ẹ̀ lọ láti ṣe ìbáádà fún ọlọ́run ọba àlekè ọlá pẹ̀lú pé ọ́dà níyàn rẹ̀ kò tó wọlé ó ní lẹ́mìí bẹ́ẹ̀ ipò ń fẹ́ lo ọjọ́ ọ̀sán kan òru nínú mọ́sálásí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí oríṣiríṣi nǹkan ló kún síbẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé lílò sí mọ́sálásí ní là ń pè ní itikaf ẹni tí ó sì lò mọ́sálásí ó jẹ́ mùsùlùmí káfìrí àbẹ̀ ní itikaf ọ̀dọ̀ àwọn akẹ́tún ẹ̀sìn wọ́n bí lè wípé kí tó kírun kí tó kí tó wípé wọ́bẹ̀dẹ̀ jẹ́ ìkàwọn ọmọ pín má sàlákà kó ń fi sápa kí ló tẹ́ fi wọnú náà tí ń jò gèrègèrè kọlu lámnàkù mínà musallin wàlámnàkù nùtùímù lèmìskín wákùnná na kóòdù máa lẹ́kọ́ ìdí so wọ́n sọ pé tí wọ́n kọ̀kọ́ pé lámnàkù mínà musallin àsínú ẹ̀ tí ń kírun ni àti ọlọ́run ṣe náà lọ́rọ̀ yẹn wọn lórí bí ó ṣe bí wọ́n lórí ìpìlẹ̀ tawhid bẹ́ẹ̀ náà ni ó ṣe bí wọ́n léèrè ọ̀rọ̀ lórí ìrun ipé ẹ̀ kírun fọ́lọ́n tí wọ́n bá sì kí ń lé ayé ìwọ̀n òní torí ìpìlẹ̀ tawhid ò sí fún wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n jìyà lórí tawhid wọ́n tún jẹ́ lórí akẹ́tún tó yẹ kí wọ́n ṣe gẹ́bí ẹ̀tọ́ jẹ́ rúsìn ọlọ́run tí ò ṣe so kọ́lọ̀ndà kùn kó sànù wa a béèrè lọ́wọ́ káàfì wí kó ṣe ìtìkáàf a jẹ́ wípé

torí kúta bá déwájú ọlọ́run ìní rọ̀ lọ́rọ̀ kìíní kan ìyẹn pé èmi gan tí mo jẹ́ òjíṣẹ́ ọlọ́run ìní sí ọláǹfààní kìíní tó túbọ̀ sí jọmọ̀ mi so tí túmọ̀ sí pé ẹ yóò tó bá ti ṣẹbọ kò sí respect kankan fún wájú ọlọ́run balẹ̀kẹ́ ọlá kọ̀bá àjẹ́ bàbá àdínní o kọ̀bá àjẹ́ jagunjagun àdínní o kọ̀bá àjẹ́ kìnìún àdínní o kọ̀bá àjẹ́ abẹ́nugan àdínní o kọ̀bá àjẹ́ yà ọlọ́ọ̀bá alékiọlá kò ní tìjú ẹ̀ torípé ọlọ́run ti sọ wípé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha so téèyàn bá ṣẹbọ kú ọlọ́run lòun ní foríjìn ṣùgbọ́n tó bá yàtọ̀ sí yẹn kò lè foríjìn tó bá wù so etikaf wàhálà ló fẹ́ ṣe àsìkò ló fẹ́ lò so ẹni ni ẹnu tó kó sínú tàrífù àwọn malikiya àtàwọn afámìnà bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀kejì ni pé mumayyiz ẹn tó mọ̀ ọ̀tún yàtọ̀ sósì ìyẹn ni pé ẹn tó jẹ́ pé ó ti bàlágà kò sí problem ẹn tí ó ti bàlágà tó bá jẹ́ pé ó ti mọ̀ ọ̀tún yàtọ̀ sósì ń pa pé ọmọ tí ìmọ̀ ń tún ìrun ṣe ó sì mọ̀ tí mọ̀ bà rún jẹ́ so kò sí ìwọ̀n bí kò náà ṣe ìtìkáfù ẹ lè mú lọ́wọ́ oní ọmọkùn tó ń bá ti só àlùwà láwọn ti já yóò tún lọ tálùwà láṣe tó bá fẹ́ ka kúrán ni àbọ̀ fẹ́ kírun ni àbọ̀ fẹ́ ṣe kan kìí ṣe ọmọ tó jẹ́ pé bẹ́ẹ̀ ní sálùwà láàrẹ tó ti sálùwà lá yóò lóun ti ṣe náà ni kò sì sálùwà so ṣùgbọ́n ìtọ́wà tí mọ̀ oná ọmọ gbalada àti ẹ̀ náà kódà bí ò ti bàlágà bẹ́ẹ̀ náà ni ẹn tágànà mọ́ ń kọlù lásìkò tí bá ń kọlù yẹn ọ̀sáfà níbi kó dúró mọ́sáájú kó ló ń ṣe ìtìkáàfù ẹlẹ́ẹ̀kẹtanu tí a mẹ́nubà o náà ni masjida mubahan maliki àtọba kóra gbónúlé tó ń ṣe gbogbo tí a ń ṣe nínú mọ́sálásí ìlú ẹsẹ̀ ìtìkáàfù tó kódà bọ́wá jẹ́ obìnrin táwọn Hanafiya sọ wípé ó lè ṣe ìtìkáàfù ẹnu agboolé ilé rẹ̀ àbí ọgbà ọkọ rẹ̀ ni àbí bàbá rẹ̀ ni àwọn mọ̀táìbù míì wọn faramọ́ nínú wọn náà mọ̀lìkíyà wa so tọ́ bá ní mọ́sálásí tẹ́ fi ń kírun nínú ilé yín tẹ́ẹ̀fà ààyè ilẹ̀ fún aráàta kọmọ wá mùsọ́lá láàmà pè yẹn ààyè kírun lásán láàmà pè kódà kọ́ ọ̀sá sí mùsọ́lá ààyè kírun ni ṣùgbọ́n tó bá ti lè jẹ́ pé o fi asóró sí àbó fi àmìtàmọ̀tàmọ́sá tó àwọn èèyàn sì tó rọrùn fún láti máa wá kí wọ́n sì máa jáde ẹ̀ẹ́ so tó bá ṣe mùsọ́là sínú ilé rẹ̀ kèsí pé wọ́n bẹ́ẹ̀ o ṣùgbọ́n ò lè wá kúra dúró síbẹ̀ yẹn kó ló ń ṣe ìtìkáf dáhùn màlìkíyà sọ nìyẹn so masjidan mubahan li kulli nas mọ́sálásí tó yẹ pé asílẹ̀tọ̀ kò sẹ́ni tí ò lè wábẹ̀ láti wá kírun so irú mọ́sálásí báyẹn láti máa nínú májẹ̀mú nìyẹn lọ́dọ̀ àwọn màlìkíyà ipé nínú májẹ̀mú tí ètìkáàfù ó fi lálàáfíà lọ́dọ̀ àwọn ó náà ní kéèyàn wà nú àwẹ̀ wọn pé dẹ́dẹ́gbọ̀n kọjá àwẹ̀ Ramadan o ó lé àjá àwẹ̀ tàtọ́ wù mí náà àbí kọjá àwẹ̀ ọ̀ràn èèyàn mí náà tí èsè tọ Ramadan so kọ́ wà nú àwẹ̀ wọ́n ní májẹ̀mú lọ́dọ̀ àwọn torí pé báyìí sọ sálàm náà ṣe máa ń ṣe nìyẹn àgbọ́pọ̀ lọ sọ ètìkáàfù ní mọ́sálásí láti pé ó wà nínú àwẹ̀ káfàn anil jimá so ọwọ́ ìjẹ́ pé yóò kọ́ra dúró kò ń bí sísúnmọ́ obìnrin wọ́n mẹ́nu bá ń tí máa bá ìtìkáàfù jẹ́ nínú ẹni kí èèyàn kọ́ lọ wéré kọ́ sáré lọ súnmọ́ ìyàwó rẹ̀ kó tún padà mọ́sálásí so ọjọ́ kan ti bàjẹ́ tí ó bà jẹ́ ìdà ní ọjọ́ mi lòkù bẹ́ẹ̀ náà ní ká máa fà ń fọ́ pa obìnrin lára àbí à ní wọ́n pọn lá so gbogbo àwọn yẹn tí ẹ̀ máa ń ṣíwájú jìmọ́ ìsúnmọ́bìn òun náà ba ìtìkáàfù jẹ́ so indian tí a tún mẹ́nu bà o náà ni wípé yawman ịla, layla kọjá wípé at least ó lọ́jọ́ kan bẹ̀ ìtumọ̀ yawman wa layla inú èdè lábáwá náà ni ọ̀sán àtòru ni o ó ń tukútù ọmọ lọ tú sí ọjọ́ kan àtòru kan kọ́ wá tú sọ́jọ́ kan àtààbọ̀ rárá o tí wọ́n bá ti pa méjèèjì pọ̀ nàhárù ni jẹ́ so la tusafil ilá máa zọ̀jí àwòdì máhrami mìnà so obin kò gbọ́dọ̀ ṣe ní àjò ẹbí tánù sọ̀sọ́làm sí sọ ìrìn àjò tí ó jẹ́ odidi ọjọ́ kan ní ẹni pé ọ̀sán àtòru tí ó lò ń bẹ̀ àfikọ́jẹ́ wípé ẹni tọ́jẹ́ ilé ìwọ̀ rẹ̀ tí ó gbọ́dọ̀ súnmọ́ ọjọ́ sí àfikọ́jẹ́ ọkọ rẹ̀ so yọ́mù wà lẹ́yìnlá mẹ́yìn ó túnmọ̀ sí kí ni ó túnmọ̀ sí naharu wà lẹ́yìnlá bẹ́ẹ̀ náà ni ìgbàta táàntúmọ̀ máàlìkì yawmi din a ní yawmu bẹ́ẹ̀ bá náà náà torípé tóòrùn bá ti yọ níjọ́ náà kò ní wọ́ọ̀kù mọ̀ láíláí so kìí ṣe yawmu wà lẹ́yìnlá láwà àtúnyẹ̀ sí àbí naharu wà lẹ́yìnlá lá naharu ni ojú ọjọ́ ọjọ́ ògùn alkiyama òun náà ni ọlọ́run bá lè kẹ́ lálóhun ó ṣe ìdájọ́ fún gbogbo ẹ̀dá tọ́yì yawmu wà lẹ́yìnlá yẹn ni ó kéré jù lọ́dọ̀ àwọn màlìkíyà wá fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ kò sí wọ̀mẹ́ ọjọ́ inú Ramadan kìí ṣe inú Ramadan lèlè ìbáàdà ọdà níyàn pé ìbáàdà ọ yàtọ̀ sí pé wọ́n gbéṣẹ́ kan fún mi in lè padà lọlé kí ma náwó ọkọ̀ kí wá wá mọ́sálásí kan tí ma sùn so ọwá sùn mọ́sálásí hun ó ti bọ́ọ̀bẹ̀ kí mọ́jú òtótó ẹni tí ó gbéṣẹ́ fún kọjù ọlọ́mọ́ títí títí tó tún fi di alẹ́jọ́ kejì tó tún fi sùn rẹ̀ kejì kí yíò ẹsẹ ìtìkáàfò so ìtìkáàfù ni bó ti dàníyàn rẹ̀ pé ó fẹ́ kóra dúnlé ọlọ́run láti ṣe ìbádà so iná ni ó fi di ìtìkáàfù fún ọ bìní yatin àníyàn gbọ́dọ̀ ṣáájú so lábẹ̀ ẹni àwọn màlìkí àti sọ wípé mọ́sálásí tó wáyé pé o jẹ́ káwọn èèyàn máa wọ̀ gẹ́gẹ́ mo ṣe sọ síwájú àìṣe ìtìkáàfù mẹ́ ìtìkáàfù ọ̀lá mẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀ẹ́ntẹ́ bá ṣe pẹ̀lú àìláwẹ̀ oná ò ṣe ìtìkáàfù lọ́dọ̀ tí wọn ìtìkáàfù sí máa bàjẹ́ pẹ̀lú jìmọ́ àti mọ̀kọ́dímọ̀ ẹ̀ lọ́sàn ni àbí lóru ní anytime kèsè pọ́ àṣọ ikú ìlàlà fún lẹ́lá tàṣì yá mẹ́rọ fábí ìlànì sáyé kù ọ wà ní ìtìkáàfù ọ wà so ìtìkáàfù tó ń ṣe lọ ti bàjẹ́ ọsẹ mú àníyàn mi wà ní wọ́n wá sọ pé kò sí ààlà fún pípọ̀ rẹ̀ ọjọ́ tó lè lò kò sí àlà fún kó jẹ́ pé torí ìbáadà ni so gbogbo ìbáadà sí rẹ̀ ọjọ́ ìtìkáàfù ni kọjọ́ ìtìkáàfù ni ọmọ wá bùkátà sí àníyàn ọmọ wá bùkátà sí àníyàn eléyìí ni ọ̀rọ̀ àwọn malikiya àwọn ahnaf wọ́n sọ wípé in ti ń jẹ́ ìtìkáàfù lọ́dọ̀ àti wọn ó náà ni masjid fi ká wà nínú mọ́sálásí mọ́sálásí tó yẹ pé wọ́n ń kírun jàmọ́ ń bẹ̀ mọ́sálásí tó yẹ pé wọ́n ń kírun jàmọ́ ń bẹ̀ èyí ò gan ló kó bá àwọn oníkálíwà ipe wọn ọmọ tí ń ṣe rárá tí ń sì ṣe òsì nínú ẹ̀sìn wa rárá nígbà tí bá lọ déjú nínú yàrá kan kódà kọ̀fẹ́ rí èèyàn kọ̀fẹ́ rẹ́ranko wọ́n máa ń na oúnjẹ rẹ̀ sí ni fẹ́ so àmọ́ wọ́n láwọn nǹkan bẹ́nu wọn tí wọ́n ti ẹ̀ ní wẹ̀ lọ́sà máa rùn pa mẹ́rin náà ni so bó sì jẹ́ pé ọmọ dọ́gbọ́n sí wẹ̀ rẹ̀ ni gbogbo oyún ẹsẹ̀ ìsinlọ́run ìsinlọ́run tí Islam mú wá ẹni etikaf kásì ṣe nínú mọ́sálásí àwọn afáàsì sọ pé mọ́sálásí tó kọ́mù fi ìlì jàmáà tí ẹ máa kírun jàmáà ń bẹ kìí ṣe mọ́sálásí tí wọ́n kírun jàmáà ń bẹ èyí tí ẹ ń kírun jàmáà bẹ so that ládá jẹmọ́ ní bọ́ fún ọ̀tọ́ pàrẹ ìsin ní àìtí sọ́nà ń gbà ń sọ́rọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in pé nínú ìbádà táàmọ́ ń ṣe ìta sí pé lásìkò kọ̀ọ̀kan in ti àbá fún ní ìbádà tó dájú so tí a ń lọ́wọ́ ìbádà tó ní kọ́ ọmọ yẹn kìí kọ́ ọmọ abá kùránì rẹ̀ ka lọ ó kùránì rẹ̀ ládá mẹ́mẹ́ tó tọ́ kìí ṣe pé tí ọba ń kà náà tí a sì ń pèrún kìí ṣe bọ́yọ̀ ọgbẹ̀ṣẹ́ ìbádà náà lọ wà ní ẹ̀ ṣùgbọ́n àsìkò tí a ń pèrún lọ́wọ́ ó stọ́pù yùn torí pé àdísì wá lórí pé kọ ọmọ jẹ́ pé o tí ń wù kọ ọmọ bá wì so ó túnmọ̀ pé ìyún ò lè dáadáa jù lásìkò yẹn so in tí ó ń lọ́lá jù nù ìbádà nìyẹn nígbà tó bá tásìkò jàmáà tí wọ́n déjúmọ́lé tọ́ọ̀lọ́ kírun jàmáà oṣù jọ́pìn kìí ṣe wọ ní kọ jáde iṣẹ́ tí wọ́n yọ̀ dánú ṣe àgbò jókòó so ó túnmọ̀ pé o ti fọ́fìtì ládàá jẹmọ́ ọlọ́run ló wà máa ẹlòmí yóò lóun lóṣù kan bẹ́ẹ̀ lómi oṣù mẹ́ta olóríṣiríṣi bí wọ́n ti máa ń mú fúnra wọn ẹ̀wòye lára tí ó ti bọ́ fún ibi ìrìnjẹ ó tún wá ń ṣe bídà ó tún ṣe àdádálẹ̀ gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan tí bá ń lò bẹ́ẹ̀ sẹ̀ ni tó fi ń gbà so ànábì sallallahu alaihi wasallam sọ pé kó lò bid'atin dalala gbogbo tó bá ti jẹ́ bídà pátá ànù ni ànù ni ìgbà tí yẹn tẹ ojú ọ̀nà dọ̀lín tá ti sọ nìyẹn ojú ọ̀nà àwọn dọ̀lín àwọn tí wọ́n sọnù tó yẹ pé ìtọ́lọ̀wọ̀n ọ̀ràn wọn iná ni wọ́n ń ṣe so etikaf eh, o ni pé kéèyàn kóra dúró sínú mọ́sálásí tí ọjẹ́ ti tí wọ́n kírun jẹ́mọ́ bẹ̀ àwọn ahnaf hanafiya àwọn náà ni pé máa so ọbọ̀ yọ̀ jẹ́ pé wà nú àwẹ̀ wà ní ó sì gbọ́dọ̀ pé yọ́dà níyàn pé òun fẹ́ kóra dúró fún ẹ̀sìn sísẹ̀sìn kìí pé dìlé kan bá ló dúró sí mọ́sálásí so falubuthu ruknuhu àwọn àdáhùn sọ pé kọ wà ní mọ́sálásí yẹn orígun rẹ̀ ni li'annahu yunbi anhu torí ní sọ pé òun ṣe ìtìkáf fakana wujuduhu bihi tọ́ọ̀bá tí ìwọ ní mọ́sálásí ò tí ní ìtìkáf wọ̀sọ́mù fi lè ti káfíl manzúr wà ní yàtò min shurutihi so àwẹ̀ níbi ìtìkáfù tó bá pí wọ́n ló lérí rẹ̀ kìí ṣe pé ọkàn dàníyàn rẹ̀ lásán ó lérí rẹ̀ pé pẹ̀lú ògbọ́lọ́ ń ṣe ìtìkáfù ọlọ́run nítorí nǹkan báyìí àbí pẹ̀lú ògbọ́lọ́ ó ṣe òun lérí fọlọ́run àfẹ́ annadiru la ya'ti bi khair wa innama yustakhraju bihi min al ànábì sallallahu alaihi wasallam sọ pé ìlérí fọ́lọ́n lórí pé ń ṣe bàádà fọ́lọ́n kìí mú nǹkan rí wá so tó bá ṣe pé ọlọ́run jẹ́ ahun ni irú ènìyàn fi ìlérí gba nǹkan lọ́dọ̀ rẹ̀ pé wọ́n ọlọ́run bá sì ya kíyàwó mi ó ní oyún ń gbàwẹ̀ mẹ́ta ó mìí pé ọsọ ọlọ́run jẹ́ ahun nìyẹn tí ò ọ láìsí pé ó lérí ni wọ́n sọ pé mọ̀kúrú ni akórìíra rẹ̀ kéde pé wọ́n mẹ́mẹ́ ò sì lẹ́sẹ̀ torí pé ọlọ́run sọ pé yóò fún ọ̀nà bè nàvírì wáyà ká fún ọ̀nà yà ọmọ nǹkan náà ṣàrùrùhù mùsùlùmí yàwó àwọn ẹni ọlọ́run wọ́n máa ń pè ìlérí wọn ọlọ́run tó yìn wọn ṣùgbọ́n àfẹ́kọ́ initiate ẹ̀ akórìíra rẹ̀ nú ẹ̀sìn kò initiate ẹ̀ bẹ́ẹ̀ tó ń fẹ́ tọ́lọ́run bá fún ọ ní nǹkan láìsẹ̀ ìlérí fún o tọ́rọ olè lérí tán kọ mọ́ wà lè ṣe mọ́ ọlọ́wọ́ sì bí ọlé ìlànà fi àwọn kọjẹ́ pé ń gbà tọ́mọ̀ wá dé ọwá ti dẹn tó lè pé tipátipá gan ni tipátipá gan lè òfin ní jẹun láàrin wákàtí mẹ́ta mo lo ti afẹ́ rí kún gbà rẹ̀ so àfẹ́ lè rí yẹn ṣùgbọ́n wá ń sọ fún wa ń sì pé ẹni tó wáyé kó lérí ìtìkáf so ìwà nu mọ́sálásí yẹn túláàsì lọ jẹ́ fún bẹ́ẹ̀ náà ni àníyàn nu májẹ̀mú ẹ̀ náà ni wẹ̀yẹ̀kúnù mẹ́rin rọ́júlù fi masjid jama'a ọkùnrin túláàsì ní kún wọ́n lọ sí ní masalasi tí jama'a bá ń bẹ̀m̀bẹ̀ wàwà máa láwú imamu wa mu'adhdhinun masalasi jama'a táwọn wí oná ilẹ̀ tó pé ó ní imam ó sì ní mu'adhdhin ó sì lẹ́ntí masalasi ojú ọ̀nà tí a ṣe sójú ọ̀nà ibi tá a ti masalasi ibẹ̀ fẹ́ bá fẹ́ yà kírun kìí ṣe bẹ́ẹ̀ mọ̀rọ̀pọ̀ ti yẹn sìn mọ́sáàsì tó ṣe pé kí ni o ó ní imam ó ní mu'adhin kò bá jẹ́ pé imam náà ni mu'adhin kò ṣe nǹkan kan kọ́sá ti ní imam kò ní mu'adhin gẹ́gẹ́ bí àlàyé àwọn hànàfíyà ó di àti fi khamsa ọ̀la ó wá ṣe é ṣe kọ́ jẹ́ o àbí kọ́ jẹ́ pé wọn ò kí wọn èkí pé ṣùgbọ́n mọ́ ń kí àwọn kan ṣùtọ́ bá jẹ́ fi ń lè àsìkò tí wọ́n fi kí àwọn kẹyàn ò lè ṣe ìtìkáàfù mẹ́ ṣùgbọ́n àwọn ń bọ̀ wá wípé à ń bọ̀ wá sọ wípé ìtìkáàfù tọ̀dọ̀ àwọn kìí ṣe dandan kó lo odidi ọjọ́ kan mọ̀rùkù ti yé sìn so tó bá ṣe pé obìnrin ni wà mí nìlú mẹ́rẹ́ àti fi mọ́sílì bẹ́ẹ̀ tì á àwọn Hànàfíyà sọ pé mọ́sáàsì ti bá ń bẹ ní ilé rẹ̀ ní o ní kó lò wàwà mahallun àyànẹ́tì ò lè sọ̀rà ọ náà láàyè tó jẹ́ pé onímọ̀ sábà tẹ́ nǹkan rẹ̀ tí ó fi kírun wọ́n níbẹ̀ náà ni kò ti ètìkáàfù ti ẹ̀ lọ́dọ̀ àwọn nítorí kíni nítorí ikhtilat tí ma ń sábà ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin kọ́mọ̀ ma ṣẹlẹ̀ ní inú àwọn mọ́sálásí so àwọn maliki àwọn hanafiya sọ fún wàyúkọ́rọ̀ fìlì masjid akóòrò akóhùn ọlọ sí tiẹ̀ mọ́sálásí ṣùgbọ́n wọn tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tó lẹ́ni so àwọn sàbẹ́ ànábì wa sallallahu alaihi wasallam àwọn náà máa ṣe tiwọn náà ní mọ́sálásí tí wọ́n sì kọ̀ fún wọn ànábì ọkọ̀ fún wọn sallallahu alaihi wasallam lẹ́yìn ikú rẹ̀ náà wọ́n tún ṣe so títún ẹ̀kú ọ̀rọ̀ wọn ọlẹ́m̀bẹ̀yẹn ṣùgbọ́n bí téèyàn bá ti bá ti fọkàn balẹ̀ pé ní sí fìtínà ni o ti jẹ́ pé 59 ni pé obìnrin rẹ̀ kó jókòó sílé o gbogbo tí ṣe ń bẹ̀ ní o kọmọ sí ṣe lè rẹ̀ téèyàn bá rí mọ́sálásí tí yóò fọkàn balẹ̀ mọ̀ pé ń bẹ nínú wa ń bì náà ọmọbìnrin kan ní ọlọ́kọ nítòsí wa ń bì náà ni o so nígbà tí wà lọ́kọ mo ní àmọ́ ah, báyìí àwọn ló ti lọ ilé ọkọ̀ bá ní kí pé pé pẹ̀lẹ́ nǹkan kan ṣé kí sáà ṣe te amadi ni ẹni tó fẹ́ torí bàbá rẹ̀ amadist ni lọ́ba ní à ẹ òun gbìyànjú gbìyànjú kódà òun lọ ṣe ìtìkáàfù bolúwájí gbàtọ́ náà òsì sọkọ tó ń fóun bẹ́ẹ̀ sọ amadist náà lòun pápá fẹ́ ẹ̀wọ̀n nǹkan ó túnmọ̀ pé ẹlòmíì gan lọ ìtìkáàfù láti rọ́kọ <laughs> so bó ṣe construct ìbára yẹn ni nígbà tó ń gbà tó ń lọ kódà ń lọ tìká ń gbódúwájú ń lọ ọ̀nà ọ̀kọ̀ọ̀kọ̀ tó ń fò ń bẹ̀ so kálíbà mọ̀ pé oríṣiríṣi ti kan ṣẹlẹ̀ <laughs> àwọn tí a ti níyàwó ilé tẹ́lẹ̀ wọ́n mọ̀ wọ́n lè mọ̀ pé àwọn ọ̀dọ́ ọ̀sìn táwọn ń ṣe ní ìsinú so ká má jẹ́ kí n ta torí ẹ̀gbẹ́ ìtìkáàfù kalẹ̀ ká má forfeit ẹ̀ kì í sí pé bóyá èrò ń bẹ́ńbẹ́ o láti fẹ́ obìnrin tí nígbà tí ẹ̀ bá rí lásìkò kan o but ẹ má jẹ́ ọjẹ́ pé pọ́pọ́sì tẹ́ẹ̀fì lọ mọ́sáàsì lọ sí ètìká wọn náà kékeré lè rí ọkùnrin tẹ́ àbí obìnrin tẹ́ so gatherings mi wà dáadáa tí avenue yẹn lè ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá nìkan ni ọ̀bọ̀ ní mímọ̀ eléyìí ni ọ̀rọ̀ àwọn hànàfíyà táwọn yọ̀ǹda fóbìnrin pé kó ṣe ìtìkáfẹ̀ láàyè tí bá ti mọ́ kírun nínú ọgbà rẹ̀ àwọn ṣàfíyà nígbà táwọn fẹ́ define ìtìkáf àwọn sọ pé òun náà ni alúgbùsù fìlì masjidi min sáàsì maksusi bì níyà òun náà ni wípé kéèyàn wà ní mọ́sálásí pẹ̀lú èèyàn kan tààtì fi májẹ̀mú sí la so irú ìtàwọn tó kù náà sọ mùsùlùmí nkankan pẹ̀lú àníyàn àwọn ọ̀fagún jù báyìí lọ àwọn hanabila àwọn sọ pé ó wà lùzúmù lè masjidi lè tọ́ àtìlá òun náà ni káwà mọ́sálásí nítorí pé a fẹ́ ṣe ìtẹ̀lé tọlọ́hun kọtako tàwọn tó lọ náà ọ̀nà àgbékalẹ̀ ni ló fi ń yàtọ̀ aláàsífàtí mahsusa lórí àwòrán kan àti sàlẹ́sà mi muslimin kọjẹ́ pé mùsùlùmí ló ń tọ̀ áàkìlín tó ní làákàì wà lọ́wọ́ mọ̀ mọ́ yìzán kódà kọjẹ́ pé kètí ìbàlágà ṣùgbọ́n mọ̀ ọ̀tún yàtọ̀ sósì ọmọ tí ma ń ba ìrúnjà tí ma ń jàrùn àbí tí jálùwàlá tọ́hìrín kọjẹ́ tí ọmọ mímọ́ yújúbù kásílán yọọ jẹ́ tó ti mọ́kù níbi tó lè sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn lé lórí ìyẹn pé kò ní jẹ́ pé haidọ̀ ń bẹ lára rẹ̀ àbí bẹ lára rẹ̀ so tó wáyé kó ti kó síbẹ̀ kí yẹn tó dé yóò kó mẹ́ ó ti dá ìpé wà sọ pé òun fẹ́ kọ̀m̀plìtì rẹ̀ ń bọ̀ yẹ pé táìmù sí wà ọjọ́ méjì ló mọ́ kan sáà ń bẹ̀ yẹn nínú fíkíù tí wọ́n kìí ṣe pé sáà kọ́ wá sọ pé wákàtí kan o ò tún tútùkútù nìyẹn o so orúfù tí wọ́n ọmọ tí ń jẹ́ wákàtí kan táwà ń wí nígbà tí wọ́n ń ilé ọmọ tí ń jẹ́ one hour two hours wọn ọmọ aago tí ẹ̀ sí láyé so oorun yẹn máa wò pé oorun ti di ìgbọ̀nwọ́ báyìí ti di ìgbọ̀nwọ́ báyìí ti di ìgbọ̀nwọ́ wọ́n ah ilẹ̀ ti ṣú ẹjẹ́ so eh, Eh, ìṣẹ́jú lahadot kọ́sà jẹ́ kó lo àwọn ìṣẹ́jú kan bẹ̀ ní lọ́dọ̀ àwọn ànábílà so ẹ má wá gbàgbé wípé ìtìkáàfù ta wí ìta sọ wípé mọ̀mọ́ yìís ó lè ṣe ẹni tó ti mọ̀ tún yàtọ̀ tó sí ọ yàtọ̀ sí iṣẹ́ hajj iṣẹ́ hajj bágbàlagbà ṣe ń ṣe ọmọ ike náà lè ṣe kódà bó ṣe ọmọ tí mú yàn lọ́wọ́ tí ò ní láàkáì torí pé ẹnìkan ó gbé ọmọ kékeré kan pín sí nìkan sókè lásìkò ànábì wa sallallahu alaihi wasallam ó ní alihada hajj ya rasulallah ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọmọ yìí ní hajj ànábì sàṣà àti ọkùnrin na'am walaki ajirun so bẹ́ẹ̀ ni ẹ̀san kan sì ń bẹ fún wọn náà lórí ipò gbèsè ẹsẹ̀ hajj so a lè gbé ọmọ èké tí ò tí ní láàkáì a lè gbé ṣiṣẹ́ hajj gbogbo mazurọ́tì lè hẹ̀ráàmù yẹn kò sí ní tọ́kàn bẹ́ẹ̀ pé nǹkan ilé ní ewọ̀ nǹkan kan àdé kọbaa kọ̀bá àwọ̀ ṣòkòtò kọ̀bá àti kan kọ̀bá àdé fílà wàhálà àgbàlagbà <laughs> yàtọ̀ so àfihàn lè rá mi kọ̀ọ̀kan òun mo rò pé ti bá ṣe ń gbé yẹn àwọn náà gbà so inú kan ànábì sallallahu alaihi wasallam ó sọ fún ipe ala wàhálà rẹ tó bá ṣe ń nu ní ìbámu sí tó gbà ní orí rẹ tó ṣe ní ìbámu sí bọ́bá ti ṣe wàhálà sí ni sòkè pé yọ́ la wàhálà bọrùn ṣùgbọ́n àwọn nǹkan kọ̀ọ̀kan mọ̀ jáwá sí yọ́ pé yọ́ nà yẹn wàhálà téèyàn ní dàníyàn rẹ̀ mọ́ wàá feel bad kó inú rẹ̀ wá bàjẹ́ pé àwàhálà ìtì wá fẹ́ pọ̀ hmm. bí wàhálà ń bá ṣe pọ̀ tó iná ló ṣe kí ni o iná ni ó ṣe gbà ládá sí àwọn àfáà wá sọ̀rọ̀ lórí pé níbi tí mo sọ yẹn pé tí mọ́sáàsì kan bá súnmọ́ tí mọ́sáàsì kan jìnnà èwo ló ní ládájú so bí jama bá ṣe pọ̀ ń bẹ̀ sí ní ládá ṣe pọ̀ sí ẹgbẹ́ kan ló ń pa ádádùn pa òkà bọ́ bá ṣe gbé ìgbésẹ̀ sí kó tó dé mọ́sálásí ní ládá rẹ̀ náà ṣe pọ̀ sí ọ̀rọ̀ pé bá mi ti yé a lè jẹ́ kọ́mọ̀ èké ó ṣe gẹ́gẹ́ bá sọ ní hajj bẹ̀tì tí èyí ti káàf kọjẹ́ pé ó ti mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsì bẹ́ẹ̀ náà sì ni ọmọ tí ó kò ní máa tọ̀lé dà ẹni tó bá ń tọ̀lé wọ́n jòkó nira báwọn èèyàn tí ń bẹ mọ́sálásí tó gbogbo àlọ́ máa ń nùtọ̀ tí ọmọ sàn lọ́dọ̀ wọn jójókòó rẹ̀ sílé àbí ọwọ́ ẹni gbé fún bẹ́ẹ̀ náà sì ni ẹ ń bá ní jẹ́nẹ́bàlá so irú ẹni bẹ́ẹ̀ kò lè dúró ní mọ́sálásí kó jáde kó lọ wẹ̀ ní kíákíá kò bá ṣe pé lásìkò yẹn ló sí kó tètè lọ wẹ̀ àfáà sọ pé àwọn ànábìlà sọ pé kódà bọ́ bá ṣe wà tó bá sàlùwà lákọ̀rùn sẹ́yìn pé inú ṣẹ̀ríà ní pé tó bá ní jẹ́nẹ́bà láà tó sì fẹ́ sùn inú súnà ní pé lọ sàlùwà láà ṣùgbọ́n àlùwà láyẹn kò ṣe fi kírun ẹ máa bẹ̀rẹ̀ pé àlùwà láwo ni ò ṣe fi kírun tí yóò sì ṣe tó sì ṣe dáadáa àlùwà láà tó ń jẹ́nẹ́bà bá ṣe torí pé ọgbọ́dọ̀ wẹ ìwẹ̀ kó tó di pé kí ni o kó tó di pé yọ wà kírun so tó bá jẹ́ pọ̀ wà ní mọ́sálásí tó ń ṣe ìtìkáàfù jẹ́nẹ́bà ṣẹlẹ̀ sí ọ túláàsì ní kọ́kọ́ lọ wẹ̀ kó tó padà síbẹ̀ tẹ̀yí pé kọ́ wá lò bí ìgbà tó ń lólé rẹ̀ tọ́wà sálùwàlà lásán tọ́wà sùn bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé wà láyé fìlì ọ̀bọ̀ kíkọjá nù mọ́sálásí ńgbàta ní ìṣẹ́jú díẹ̀ olè lò kọ́ọ̀kan rọ kọjá kọ́ ọmọ lọ́kọ́ wá tó pé ti dà ní ìtìkáfù wọ́n níyàn kọ̀ọ̀kọ̀ bá ọ àfikún okóra dúó so wà iná máa kọlù láàgọ̀ èyí tó kéré jù náà ní ìṣẹ́jú kan ètìkáàfù yìí nínú ṣẹ̀rẹ́ Islam lọ́wà tí ó sí èjì méjì ń bẹ inú àwọn ẹ̀rí tó sọ fún wa pé nínú ṣẹ̀rẹ́ Islam lọ́wà o náà ni ayàtọ̀ náà bá tó sọ fún wa nínú Suratul Baqara ayà 125 ọlọ́run ní wàá ìdíjà adinal bayta mathabatan linnasi wa amnan wattakhidhu min maqami ibrahima musalla wa ahidina ila ibrahima wa ismaila an tahira baytiya lit-ta'ifina wal-'akifina war-ruk'is sujud rán wọn létí rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nígbàtà ṣe ilé olúwa ìyẹn kàábà a ṣe ní mathabatan linnasi ibi táwọn èèyàn máa ṣẹ́rí sí tí wọ́n lọ máa sin ọlọ́run wà á múná àìsí ní ààyè ìfọ̀kànbalẹ̀ wàtẹ́kìdú min maqami Ibrahim musalla tẹ́ bá ti lọ bẹ̀ ẹ lọ kírun ní ààyè tí Ibrahim tójú ẹsẹ̀ rẹ̀ ti hàn nígbàtí ń kọ́ Kaaba abalị Ibrahim alayhi salatu wasalam nígbàtí ń kọ́ Kaaba lọ òkè ngbòdé stéèjì kan ọwọ́ rẹ̀ ò tó mọ́ wa tí ọwọ́ rẹ̀ ó tún mọ́ sí ọwọ́ rẹ̀ ó tún tó mọ́ ọlọ́run pé kí òkúta yẹn ó gbéra sókè Ibrahim wasalam hàn lórí òkúta yẹn òkúta yẹn wá ti ní ààyè nínú haram nítòsí Kaaba kódà nígbà tó ti di pé ó depreciate depreciate wọ́n fi nǹkan bí silver idẹ kásàkó bí idẹ káwọn silver fàdákà so ó sì kọ́ yẹ fàdákà ní ó fi ṣe láti make sure pé ojú ẹsẹ̀ náà sì wà ń bẹ́ ọlọ́run wá sọ pé ẹ lọ kírun ní ààyè tí ojú ẹsẹ̀ Ibrahim alayhi salatu wasalam yẹn tó ti hàn so ẹ bá ti yípo Kaaba lẹ́ẹ̀méje the next ni kọ́ bọ́ sí ẹ̀yìn maqamu Ibrahim kọ́ wa yẹn náà fìlà méjì yóò kékulí yá yóò ẹ̀ka fèrún lẹ́yìn bàbá ka Fatiha tán níbi tàkọ́kọ́ yóò kékulí wallahu ahad níbi tẹ́lẹ̀ kejì mọ̀ bá ka Fatiha tán so eléyìí jẹ́ súnà ànábì wa sallallahu alaihi wasallam ọlọ́wọ́n ń bọ̀rọ̀ lọ wípé wá àhídínà ìlà Ibrahima wá Ismaila wá ti gbé lójúṣe fún Ibrahima àti Ismail pé a ń tọ́ hìrá bẹ̀tíyà ilé mi ẹ máa fọ̀mọ́ lè tọ́ ìfíìn fáwọn tó bá fẹ́ ṣe tawaf torí ẹ̀rọ jẹ́ pé ànábì wa sallallahu alaihi àdíjì náà pé ẹ̀yin tẹ́ mójú tó Kaaba mo gbàgbé ibà ní kíní wọ́n sì so ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ti kàábà ń gbà kankan fún ẹ̀yin yòówù tó bá fẹ́ ti tàwáfù fún ilé olúwa torí ẹ̀ jẹ́ pé kàábà kan nílẹ̀kùn níwọ̀n ètì tí ì bá ṣe wípé àwọn tí ẹ̀ ń ṣèṣe kú ṣe ń gbà kan tí ẹ̀ láwọn fẹ́ gba kàábà ní ó fi jẹ́ kí ilẹ̀kùn ọmọ ìdí pé ó strong kalẹ̀ if not tí ò nílẹ̀kùn fẹ́lẹ̀ ni kálukọ́ lọ ọbẹ̀ yóò lọ ṣẹfọ́ lọ mọ̀ ń pàtàwọn oníbàjẹ́ táwọn náà tún ti dé so ó ti di pé kaaba yẹn ẹ̀ ó ní ilẹ̀kùn yẹn haram maka ọlọ́run ní ẹfọ̀ ọmọ ẹfọ̀ lè mímọ́ lè tọ́ ìfín fáwọn tí wọ́n bá fẹ́ ṣe tàwáfù yí kó lé olúwa yẹn kaaba wàlẹ̀ ákìfín àtàwọn tí wọ́n fẹ́ ṣe ìtìkáf tí wọ́n fẹ́ kóra bí ó ń sí lọ́wọ́ òrùkú ti yéé sì so ara pé ọ wà nù ẹ̀sìn wa nínú àdìsítà àti kàlánà ìpé jáwára rasulullah sallallahu alaihi wasallam anabi sọ sálàm lọ sí kíni o ọ lọ sí kaaba ní maka ọ lọ sí ìtìkáàfù bẹ ọ̀rọ̀pọ̀ ti yẹn sì so bẹ́ẹ̀ náà sì ni járùlá járùlá ìtì wọn máa ń lò irú samaxadi nínú abiru kẹlímì kọ́ọ̀lá járùlá járùlá yìí ni pé ẹni tó lọ maka tó lọ sí jìwá so ọ maka so ọ lọ kóra dúró síbẹ̀ sílé ọlọ́run ọ lọ sí ìtìkáàfù ẹ̀ẹ́ kì í wá jẹ́ aládùúgbò ọlọ́run járù láìpé járù ìsáládùúgbò so ẹni tó yẹ pé ọlọ sí mọ́kà ọlọ sí jìwà yẹn kọ́ wà nítòsí kaaba ọlọ́run ní ẹfọ̀ mọ́ fún ẹni tó fẹ́ ṣe ìtìkáàfù ọ̀rọ̀ká ìsùjúd àtàwọn tó yẹ pé bí wọ́n ṣe ń rùkú ni wọ́n ṣe sùjádà gbogbo ìgbà tí wọ́n fi ọlọ́run lẹ̀ yẹn pé tí wọ́n kírun so ó túmọ̀ pé ìtìkáàfù yẹn kìí ṣe látòrí ànábì sàlám nìkan torí pé ọlọ́run pàṣẹ fún Ibrahim alayhi salatu wa salam àti àtọmọ rẹ̀ pé a ń tọ́ hìrá bẹ̀ ìtì ẹ̀lẹ̀ tọ́ ìfínà wà láàkìfínà wọ́rùka ìsùjúdù so ètìkáàfù yẹn ó ti bẹ̀rẹ̀ látàsìkò Ibrahim alayhi salatu wassalam nígbàtọ́lọ́wọ́ ọlọ́run sọ̀rọ̀ ń pa àwẹ́ lọ ikú òhìlẹ̀ làkún lé látàsíyá mẹ́rọ̀fà fi láà nìsáà ikùn lóru àwẹ̀ àti sílẹ̀tọ̀ fún yín ẹ lè súnmọ́ ìyàwó yín hunna libasun lakum wa antum libasun lahun aṣọ ni a jẹ́ fún yín bí aṣọ ọ̀bọ̀ra ni a jẹ́ fún yín bí aṣọ ọ̀bọ̀ra lẹ́yìn náà sì jẹ́ fún wọn alimallahu annakum òfin kò lẹ̀rí táà ní súnmọ́ ìyàwó wa fataballahu alaykum ọlọ́run alikọ́lá wá sàmójúkò fún yín àfá ánkùn so ó sì pa ẹ̀ṣẹ̀ yín fal'ana bashiruhunna tó bá ti dalẹ́ báyìí tẹ́ẹ̀tì sínú náà so ẹ máa súnmọ́ obìnrin ọba sì mọ́ sínú kọ́yẹ́kùn náà ló fi sínú bá sá ti lè wọ̀ ẹnu ti di sísí ọba àmọ́ ti jẹ nǹkan kan torí fi kí ń bẹ̀ ọ̀nà <laughs> tí bá ti lè wọ̀ ní ìsìn ẹlẹ̀ súnmọ́ wọn wáptẹ̀gú má kataba Allahu lakum ẹwà orí tọ́lọ̀ ń kọ fún yín látara obìnrin òun náà lọ ma wákùlú wáṣíràbù ẹ máa jẹ máa mú hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min al-fajr tí òwú funfun fi yàtọ̀ sí òwú dúdú ṣùgbọ́n kí èso òwú gangan la wọ́n ń wí ọlọ́run ní min al-fajri al gbìyànjú kẹ parí àwẹ̀ sí òru ìyẹn ni pé kóòrùn ó fi wọ̀ wala tubashiruhunna wa antum aakifuna fil ń lọ nìyẹn so ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín yìí o ẹ gbọ́dọ̀ fara kí wọn ẹ gbọ́dọ̀ sí àṣepọ̀ kó sì jẹ́ pé ẹ kóra dúró sí mọ́sálásí tilka hududullah ẹnu àlá nìyẹn

so tí túmọ̀ sí pé kọ̀lẹ́tọ̀ ká fara kínra kọ̀lẹ́tọ̀ bá ara ṣe pọ̀ ṣùgbọ́n a máa gbé orí rẹ̀ tí wọ́n bá ya irun rẹ̀ sọ́lọ́lá so ilé àwọn nígbà pé ilé àti mọ́sálásí ọjọ́ wà pọ̀ ni torí ẹ̀ ló fi jẹ́ pé mọ́sálásí mọ́sálásí náà lọ́ọ́ gbà lọ tó fi lọ fẹ́ lórí ẹlòmíwà ilé dúró lọ́tọ̀ mọ́sálásí dúró lọ́tọ̀ bẹ̀ tó ń jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn so ńgbà tẹ́ extension wa ń bá mọ́sálásí extension wa di gbígbà tó pé inú mọ́sálásí ni ilé wà wọn ò gbọ́dọ̀ múlé kù wọn ò gbọ́dọ̀ mọ́sálásí kù kẹwàá ti kéyàn wá sọ pé ẹ ṣéwù kan ẹ wọn so extension mọ́sálásí ńlọ́lọ́ bá ilé níbi so ọlọ́run ọba nìkan ni ọba ọlọ́run bá lè kí ọlá sọ wípé wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ẹ má sún mọ́ àwọn obìnrin yín o láti bá wọn lò pọ̀ tẹ́sì jẹ́ pé ẹkùnra dúró sínú mọ́sálásí so ẹnu àlá ti ọlọ́run nìyẹn eléyìí túmọ̀ sí wípé nígbàtí ọlọ́run bá lè kí ọlá ní ká má sún mọ́ ìyàwó wa lásìkò gbogbo àwọn nínú tó sì lè bàjẹ́ tó lè dí lọ tí ò ní jẹ́ kárí sẹ́yìn ṣe dáadáa oníkátúmọ̀ bízì pẹ̀lú mímọ̀ súnmọ́ obìnrin ẹ̀ẹ́sì rí pé inú àdísta kàlánà tó bá ti di aṣúrẹ̀ làwáfì Ànábì sallallahu alaihi wasallam zarahu so aṣọ ọlọ́dì rẹ̀ yóò tún sólè anítùmọ̀ rẹ̀ àdàpè ní fún ipé kí ni o kò ní súnmọ́ obìnrin yóò fúnra ń jànù yóò jẹ́ so yàtọ̀ sí àyà kúrán tí wọ́n nú àdísì Ànábì sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ Ọlọ́run òun náà máa ṣe ìtìkáf ní inú Ramadan ní mẹ́wàá tó kẹ́yìn ó sì tẹ́ńpẹ́lẹ́ mọ́ títí tí ó fi lọ́dọ̀ Ọlọ́run bá lè kíọ́lá so èyí tí ó fi rinlẹ̀ pé ó ṣe ní ìbẹ̀rẹ̀ ó ṣe ní àárín ìyẹn mẹ́wàá bẹ̀rẹ̀ mẹ́wàá àárín Ọlọ́run tí ní ìmọ̀ ọwọ́ ẹ̀yìn lọ́wà lánàá Ọlọ́run wá inú àwọn tí a máa Muhammad bin Shihab Zuhri inú àwọn tí wọ́n gba àdísì wá ni inú àwọn akéwò àwọn onímímọ̀ àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam àwọn onímímọ̀ tí a máa ń gba àdísì wá Sa'id bin Musayyib afwan so inú àwọn akéwò Sa'id bin Musayyib ni ẹni Zuhri yẹn wà ní ajaban minan nasi kayfa taraku al wa rasulullah sallallahu alaihi wasallam kana yaf'alu shay kana yaf'alu shay wa yatruku wa ma taraka al-i'tikaf hatta qubit ó ní kí ló dé èèmọ̀ ni fún àwọn èèyàn kí ló ti ń fi ìtìkáàfù lẹ̀ tó jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam a máa ṣe nǹkan tí ó sì tún fi ilẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ìtìkáàfù ọ̀tẹ̀ ń pẹlẹ mọ́ tí tọ́lọ́run fi gbẹ̀mí rẹ̀ sallallahu alaihi wasallam so tí túmọ̀ sí pé ìtìkáàfù yìí ara ẹ̀sìn wa ni so eh, wọn bá tí a wí kọ́lọ̀ ń jẹ́ kí ó wúlò fún wa ìbẹ̀rẹ̀ ládùú sí pẹ̀lú ògùn ọlọ́run a tún wọn bá lọ ń bẹ̀ ní ọ̀la inṣàlá ta'ala kọ́lọ̀ ń kó gbà lẹ́sìn subhanakallahumma wa bihamdik nashhadu an la illa ant nastaghfiruka wa natubu ilayk